الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹni fún ọlọ́run gbàtó tó fi àánú rẹ̀ àti orí rẹ̀ àti dáadáa rẹ̀ tó tó fi sẹmi Ike ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa bá òjíṣẹ́ ọlọ́run anẹ́bùwà Muhammad sallallahu alayhi wa ala alihi adẹ́bí ti ọlọ́run ọba ìlẹ́kẹ́ tó pàṣẹ dáadáa ọlọ́run ṣe ní anẹ́bí gbẹ̀yìn ó sì ṣe ní olùpẹ̀kun àwọn òjíṣẹ́ ọlọ́run bá wa kí anẹ́bí náà àtàwọn aráalé rẹ̀ àti àwọn rẹ̀ bákan náà àti rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀. títí dé òfin dọjọ́ alùkìyàmà oníṣẹṣẹ òru alùbíà òru ẹlẹ́ẹ̀kẹtàléní ogún nínú oṣù shawwal ní fourteen forty hijira òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa alayhi wa sallam ètí ṣe déédéé òru ẹlẹ́ẹ̀kẹrin dín ní ọgbọ̀n nínú oṣù june ní ìgbà ọdún tí wọn náà tún di twenty nineteen ní ìlú péjú la ní òkè ìdàbọ̀ ní ìlú ìsẹ́yìn a tẹ̀síwájú nínú ad-darsul usbu'i ìdánilẹ́kọ̀ọ́ sọ̀sẹ̀ tí a ń ṣe ní gbogbo òru àrùbíyá àbáyé nínú tíra thalathatul usul ètò sèkéṣẹ́rì rẹ̀ tí a ń ká ọjọ́ ti al-allama Fawzan hafidhahullahu ta'ala wa tí a dé nínú tíra náà ní ìjẹjọ òun náà ní ọ̀rọ̀ nípa al wal mi'raj ìrìn òru tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó mú òjíṣẹ́ rẹ̀ rìn láti ìlú maka lọ sí ìlú Palestine ní Baitul Maqdis àti ìrìn àjò tọ́lọ́ mú rìn láti orílẹ̀ Palestine ní Baitul Maqdis tọ́lọ́ mú gòkè lọ sí sámà eléyìí ni tí a ń ṣe àlàyé bọ̀ wá lórí rẹ̀ tó sì jẹ́ pé insha Allah ta'ala níbẹ̀ náà ni a tún ti gbé inṣàlá tí a máa ṣe àlàyé rẹ̀ lọ síwájú. gbogbo àwa tí a jẹ́ olùtẹ́sílẹ̀kọ tí gbogbo wa tí a bá gbàgbé ní ìjẹjọ àti ti àlàyé ìgbà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ti ní ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó mú rìnrìn àjò láti ìlú Maka lọ sí ìlú Palestine ní Bethel Maqdis láti ibẹ̀ lọ sí sámà ibi tí a wá dún níbẹ̀ tí a sì ti gbé lónìí inshallah ta'ala òun ibi tí olùmọ̀wá sheikh Fawzan tó ti ti àlàyé yẹn lọ síwájú ìfàlìhàdà لما قال المشركون لأبي بكر الصديق رضي الله تعالى عنه وأرضاه إن تريد eléyìí nígbà tí àwọn ẹlẹ́bọ tí wọ́n sọ fún الصديق radiyallahu ta'ala anhu tí wọ́n sọ fún yín pé ó ń do ìlà sọ̀hìbì orí kejì rẹ ọ̀rẹ́ rẹ ní rẹ nì mada qal orí ń tọ́sọ àbíwọ̀ ọ̀gbọ́n ni qal àfáwọn abákùnrin tẹ̀lé radiyallahu ta'ala anhu sọ pé wa mada qal kí ló sọ kí lẹ́yìn gbọ́ lọ́dọ̀ rẹ̀ tẹ̀sọ̀kọ́sọ qalu àwọn alẹ́kọ̀ọ́ wa sọ ذهب أو ذهب به إلى بيت المقدس وعرج به إلى السماء ولا نيران ó ń lérò wípé ẹ̀rí záàmà ó ń lérò wípé wọ́n mú òun lọ láti mọ́tà yìí lọ sí bẹ́tẹ̀lì mákìrì láti bẹ́tẹ̀lì mákìrì wọ́n mú òun kìlọ̀ sí sámà wẹ̀yìn náà wò já à ilé ìlẹ̀kùn wàhídà ọlọ́wọ́ ti bọ̀ lórúkọ ṣoṣo bẹ́ẹ̀ni ẹsẹ wínú tó àbíwọ náà kókó rí bí tá a bá ń sọ tá a bá ń sọ àbíwọ náà rí báyìí ní ìsọ wípé kábùbá tó ń ṣèjẹ sọ̀rọ̀ sí aláwọ tẹlẹ ni wọn sọ pé a ah, ah, ò lè sọ bẹ́ẹ̀ o àgbà tí ìdìbò àná ọ̀nà tá a nẹ́bẹ̀ rí wọn lérò pé bí o sì sọ nìyẹn àfọwọ́ abubakar ṣèjẹ sọ̀rọ̀ sí aláwọ tẹlẹ ni kọ́lá wọ́n ní sọ́ba jẹ́ kójì sí ọlọ́mba sọ bẹ́ẹ̀ kóhun lọ ní òru yìí lóru kan ṣoṣo òun lọ láti Mẹ́kà lọ sí Kudus láti bẹ̀kùnkè lọ sí sámà sọ́ba sọ bẹ́ẹ̀ wà hùwà kama qala ló ti sọ náà ló ṣe rí laqad sadaqa ó sọ òtítọ́ ó sọ òdodo qalu kayfa dhalik wọ́n ní a ah, bóòlù ti lè rí bẹ́ẹ̀ sọ́kọ̀ àsọ pé lóru kan ṣoṣo ló ti gbogbo àwọn kan wọ̀nyí kọ́ọ̀lù ana usaddiquhu fima huwa a'zamu min dhalik ètò tóbi jù yẹn lọ mo ti gbà lódodo ń bẹ̀ kí wàá lóde tí ì ní gbà lódodo ń bẹ̀ eléyìí. ana usaddiquhu fi khabari as-samaa ìrántẹ́ sámà ìròyìn sámà tó ní wọ́n mú wá bọ̀ wọ́n fà gbọ́n bẹ́ẹ̀. yanzilu alayhi nípa ìrántẹ́ sámà làbárí sámà tí wọ́n sọ̀kalẹ̀ wá bá mo gbàgbọ́ lórí ẹ̀ kọ̀kẹ́ fọlá ọ̀sọ̀dẹ́kọ̀ òfin ìsọ̀rọ̀ bóun ní ìṣe wa ní ìgbàgbọ́ lórí kó ṣe ìrìn àjò òru ìlà Baitul Maqdis kó ṣe ìrìn àjò òru lọ sí Baitul Maqdis kí wọ́n á ní dé sí ní ìgbàgbọ́ nìyẹn. وهذا بقدرة الله عز وجل لا بقدرة الرسول إليه وعيه كيف يقول له أبارا الجو جدا ṣùgbọ́n pẹ̀lú agbára ọlọ́run ọba ọba tó gbọ̀ngbọ̀n ọba tó tóbi náà ni ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kí lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run sì lè ṣe ìtọ́nà ọba bá fẹ́ ọmọ ṣe bẹ́ẹ̀ náà ni yóò sì máa bá ṣiṣẹ́ torí pé innama huwa bi qudratillahi azza wa jalla nínú agbára ọlọ́run ni wa hadha min mu'jizati hadha ar nínú àwọn iṣẹ́ ìyanu iṣẹ́ àmì táàfin màkójì sẹ́ni tọ́nà fún àníkù sọ́lọ̀ lélẹ́yìí ti wà wa min karamatihi nínú àyẹ́sí àpẹẹrẹ sọ́lọ̀ ṣègùn ní inda rabbihi azza wa ولا بد من الاعتقادات بأنه صلى الله عليه وسلم أسري وعرج بروحه وجسمه معا túláàsì lọ́jọ́ o ká nígbàgbọ́ ká ní àdìsọ́kàn gidi tààrà pé dájú òjíṣẹ́ ọlọ́sọ̀ sọ́lá ọlọ́mọrin ni ooru ó so mu gòkè lọ pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti ara rẹ̀ máa ń lápapọ̀ ní yẹ̀fọ̀bọ́tán láàmànàmà ní ojúkorojú láì sí bọ́ lálàpọ̀ oorun àgbàpọ̀ lọ ní ojúkoro ojú lójú fò èsì kó ṣe kíni o èsì pé ńláńlá táwa sọ pé lójú oorun nípa báyà ńláńlá kí wọ́n mú òun lọ bẹ̀ ni. lẹ́ànà báàrò náà torí apá kan àwọn èèyàn yọ̀pọ̀ lóna ó sì rí ẹ̀dẹ̀ rọ́ọ̀hìhì wọ́n ní pé ẹ̀mí rẹ̀ lọ́lọ́run mú sí ìrìn àjò yẹn òru yẹn lọ wà á máa jẹ sádùúgbò wọ́n ní sọ bára rẹ̀ bọ̀làmíyọ́ bọ̀rọ̀ fún mákà wọ́n ní kò fìlú mákà lé àwọn kan sọ bẹ́ẹ̀ wà ìnàmà ọ̀sùlìyà wà ọ̀rìjà bẹ̀rẹ̀ ọ̀hìhì wọ́n ní ẹ̀mí rẹ̀ àtàrà rẹ̀ wọ́n ní ẹ̀mí rẹ̀ ni wọ́n gbé lọ sí lómúrin òru lọ sí ìlú Maqdis ní Palestine ní bẹ́tẹ̀lì Maqdis bẹ́ẹ̀ ní àtìlẹ́mí rẹ̀ náà ló gùn pé lọ sámà báwọn kan ti sọ nìyẹn wa hadha kalamun baatilun ọ̀rọ̀ yóò tiẹ̀ gbé rárá ọ̀rọ̀ tó bàjẹ́ ni ọ̀rọ̀ rọ̀ bal innahu usriya bi ruhihi wajasadihi alayhi salatu salam òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wasallam àtẹ̀mí àtara òun náà lọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ ló mú sẹ́ni òru lọ sí ìlú makdis láti makdis lọ sí sama wọ̀fẹ́mìlà ala al-buraq wọ́n gbé sórí buraq ṣé àlá ni wọ́n fi wá gbé sórí buraq tó wọ́n gbé sí orí al-buraq wa kana dhalika yaqadatan ojú kò nìyẹn jẹ́ la manama kì í ṣe àlá ojú oorun o ìlàwùkánà bìrù hìhì faqat tọ́ba lọ jẹ́ pé pẹ̀lú ẹ̀mí ẹ̀ lásán ni àwùkánà màná àmàtàbọ̀ jẹ́ pé lójú oorun ni famalfarko bẹ́ẹ̀nahu wà bẹ́ẹ̀na ru'ya ìwà níyàtọ̀ láàrin yẹn pẹ̀lú àlá wàlláhu jalla wa ala yaqul ọlọ́ntì ọlárẹ̀ gàdú lọ sọ pé subhana alladhi asra bi abdihi laylan min al-masjid باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá ní mímọ́ ni fún ẹlẹ́dàá rẹ̀ ọba tó ṣe gbé òun náà ló mú ẹrú rẹ̀ rìnrìn àjò lóru láti ilé olúwabiwọ̀ tọ́jú ilé ọ̀wọ̀ lọ sí mọ́sálásí kudus ní fọlọ́tìn nítorí kọ́lọ́run ọba ìlẹ́jọ́ ló lè bá a fi àwọn àmì rẹ̀ hàn án sóorun wá nìyẹn sálà wá ni. sójú oorun wa nìyẹn kọ́ lóun lè fi àwọn àmì rẹ̀ kó lè fi hàn lọ́dájú ọlọ́run ọba náà ọba tí ń gbọ́ ni ọba tó sì rí Suratul Isra ayọ̀lá kọ̀kọ́. فالعبد يطلق على الروح والبدن جميعا tọ́ba sọ pé ẹrú ẹ̀mí ní kìí ti pẹ́ mi lásán kìí sara lásán ẹ̀mí àti ara ní kíni jẹ́ ọmọnìyàn ẹ̀mí àti ara rẹ̀ láàyò tó dàpọ̀ àlọ́ fún ẹ̀ lò fún ẹ̀mí lásán wàhdáha anaha abdu tí wọ́n sọ pé ẹ̀mí lásán jẹ́ ẹrú wàlá yóò tó dàpọ̀ àlá alibadani wàhdáhu bákan náà wọ́n èlò fara nìkan ipò ẹrú lọ́jẹ́ láàyò tó dàpọ̀ illa àlá majmu'i ruhi wal badan méjèèjì papọ̀ ni lam yaqul subhana asra bi biruhi abdihi ọlọ́run sọ pé mímọ́ fún ọba tó ṣe yí pé ó mú ẹ̀mí ẹrú rẹ̀ rìnrìn àjò ọlọ́run pé ẹ̀mí rẹ̀ bal qala asra bi abdihi ó ló mú ẹrú rẹ̀ rìnrìn àjò rú. wal abdu huwa majmu'u ruhi wal ẹrú ntí òun náà ní àpapọ̀ ẹ̀mí àti ara wallahu jalla wa ala la yu'jizuhu shay'un nǹkan kan ọ̀dọ́lọ́ ńlágara tí ò wá ní sèse pé àwa sọ pé ilé ìṣòro ṣe fọlọ rárá o ọjọ o wa huwa al-qadiru ala kulli shay ọba tó lágbára lórí gbogbo nǹkan lọ́wọ́ ọba tí ọlá rẹ̀ dájú lọ. qala rahimahullah sheikh wa imaamu muhammad abdul wahab rahimahullah ta'ala wa sọ pé wa furidat alayhi salawatul khams wọ́n sì ní wákàtí márùn-ún lọ́rùn àyànlélórí wa salla fi makkah ó sì kírun ní ìlú mọ́kà lódìdí ọdún mẹ́ta wọ̀kánà yusalliha rak'atayn rak'atayn nílùú mọ́kà òun kì ní rákà méjì méjì walamma hajara walamma hajara nàbí sallallahu alaihi wasallam nígbà tí a nàbí ṣe hijira lọ sí ìlú madina kò tí ma ti ruba'iyyatu ila arba'in àwọn tọ́jú olóko mẹ́rin sáà ní lónìí wọ́n bá sọ di mẹ́rin illa al-fajr àyàfi al-fajari fa innaha tatulu fiha al-qira'a torí pé qira'a máa ń ṣe kíni o máa ń gùn nínú ẹ̀ wà ní méjì rẹ̀ sọ̀látù wo nìyẹn sọ̀látù sọ̀bùhì tá a pè ní sọ̀látù fàjìrì náà kẹwàá àmà ṣe kí ni o ọmọ ń gun bẹ́ẹ̀ subhanallah láwùjọ ìmáàmù láwùjọ àṣùbà wa ń kọ́ ní ìsìn báyìí ẹlòmíà ọkà sọ́rọ́tù fàtíhà tán ọlọ́hìn iná ń zálínà wò yóò fi lè mo ń rí oníkúlùwò ọlọ́ níbi tí wọ́n ti ń ka iná ń náà ẹ́ tí yẹn bá bọ́ síta tán pápátá bẹ́ẹ̀ ẹ́ rí i bàbá kẹ wọ́n la bọ́ọ̀lì wọn kà rọ àyíká ní sọlá tó sọ́bì subhanallah sikiri àwọn agunba wọn sikiri ọrẹ gun kò gun rárá kò gun rárá níjọ tí wọn bá gbìyànjú jẹ wọn kà wọn ṣàǹtì wọn tó ṣáá wọn má gbìyànjú ọ̀pọ̀ àwọn yẹn náà ti wá mọ̀ igbe èèyàn gbagiri lé ní o ntọ́ba fẹ́ bá sọ̀rọ̀ àtún bẹ́ẹ̀ wọ́n gbagiri lé ní nígbà tí wọ́n fi ń tàdúgbò yìí lọ a tí n bẹ ti ìjà síyà náà báyìí tí mo kó mi já tí mo yà sókè tí mo yà sọ́nà yẹn la ilaha illallah ẹ̀rí táwọn èèyàn gbagiri lé torí pé wọ́n rí pé mọ́mú sí Allahu akbar báyìí alihamudulilayi tó báyìí tí wọ́n bẹ gbagiri lé wọn ní bá rárá tí wọ́n ti sàlùwàlà nígbà tí ń di pé mo pàdé ìfi di asẹ́ kẹgẹrẹ báyìí jama salamu alaykum wa rahmatulah salamu alaykum bó tí mo ti tán lẹ̀ wọ́ salatu subhi ṣe náà wà ní wọ́n ti báwọn tọ́lọ́ ni wọ́n qur'an al-fajr inna qur'an al-fajr kana mashhuda táwọn afáàní qur'an al-fajr yẹn ni pé kẹrọ àtàkà salatu subhi. wọ́n ní jama wọn sọ pé ẹ ọ ti ń pẹ́ jù tí wọ́n bá sọ pé ká ṣe consideration fáwọn tí wọ́n ń bẹ lẹ́yìn wa consideration tá a ṣe fún wọn kò gbọ́dọ̀ táyọ̀ àlà òfin ẹ̀sìn ó ní sànàbí ń ké sallallahu alaihi wasallam ó lóun ti wọ̀n tí wọ́n sọ pé ànàbí máa ń ké ipa àwọn ọba wa ní katán látòkè kanlẹ̀ àá bíi gbọ́mọ̀ ka ìdá méjì ìdá mẹ́ta kọ́ tí wọ́n bá mọ̀ pé wọ́n ṣẹ́ǹtì ìwọ náà wá fẹ́ ké ní ti pàdémọ́ rẹ wá kánú síbi o ṣe ń dà lóbìnrin ń lọ ni ọkà àkún sinmi rẹpẹ bẹ́ẹ̀ náà wá ni wọn àfi á àti kó ń sinmi nǹkan náà tí ó ti fẹ́ ṣe déédéé nítorí dánàbí ké ìjà ọmọ ké dánàbí ké ń gbà wọn. sallallahu alaihi wasallam àá bí ẹ bá fẹ́ ka iná àtọ́ iná bí ẹ ń ka suratul baqara téèyàn náà wà ní mọ bí ó ti ka ni tàbí ẹ̀kọ́ ni àwọn ẹ̀ ti ń ka bákọ́rọ̀ àbí ẹ̀ńká iná àtọ̀ iná oríṣiríṣi náà ni. tẹ̀bá fẹ́ láti kù yẹn pé ó kéwò twenty minutes lábẹ́ ní kí sọ̀rọ̀ àtúnṣe òkè tọ́ba fẹ́ kí tó sì ní kasúrà tọkọ̀ náà wọ́n náà máa bọ́ sísè sọ́ọ̀tì fatiha rẹ̀ yọ jábù. alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين تنفيذ تبقى بينا طبعا هو الشمس بينا وأكبر وصل قلت الله أكبر الله يقول ọ̀nà dáadáa ọ̀nà dáadáa mọ̀lùkọ́ tiẹ̀ wa ha tó ṣe sami Allahu liman hamida omi ha sami Allahu hamida ó tún nà lóru ó tún dúró dáadáa ó tún ṣe Allahu akbar lọ sí sojúdù àná wọn rí i pé ah! ẹ má jẹ àparọ́ rákà méjì ní ìrísí rákà mẹ́jọ ni ọmọ àlọ́ wa ti dáwúrú dáwúrú níbi sọlátù fájìrì gbogbo sọlá wa ti wá wọn ọ̀fẹ́ dáwúrú mẹ́ ṣùgbọ́n tó wà lọ ṣọ́ọ̀tì súrọ̀ nínú sọlátù sọ́bì òṣèré o òṣèré ọ̀sàlàyé fún àjàmá rẹ̀ tí gbogbo lọ àṣùbáyọ̀ yàtọ̀ ẹ̀ parọ́ tara wa ọ̀yàtọ̀ kí lè sọ́dọ̀ wọn àti níláka méjì kí ọ̀sọ́ di mẹ́rin tàbí ọ̀sọ́ di mẹ́ta ọlọ́mọ àmọ́ àti méjì torí pé àlùkòrọ́ àwòkù nínú rẹ̀ káàkà tí ó ti ọjà gùn díẹ̀ nínú rẹ̀. tó olóòfin jẹ́ pé òun wà ní méjì gbogbo yòókù tẹ́lẹ̀ méjì méjì gbogbo ẹ̀ náà ṣùgbọ́n gbọ́ padà yá sanabi ṣe é jírọ́ àwọn tọ́jọ́ mẹ́rin yẹn bá padà sí kíni o ọba di mẹ́rin lẹ́yìn sọlá tó sọfì onìkan ọlọ́wà ní méjì rẹ̀ nítorí pé kẹrọ àrẹ máa kú. fọbákẹ́ rákàtẹ́ kama hiya òun wà ní rákà méjì bó ṣe wà. wa illa al-maghrib àfi magrebi ń tiẹ̀ náà fa innahu salat rákà mẹ́ta lòun min awwali ma kórè bọ̀ láti àkọ́kọ́ ọjọ́ tí ti ṣe sọlá tó lọ́rọ̀ yàn mẹ́ta ní magrebi wà ń tiẹ̀ òun ò sí méjì náà lẹ́yìn náà wẹ́tọ̀rọ̀ náà hà orí wítìrì ọ̀sán nìyẹn òun náà ní kíni o òní magrib sẹ́wọ̀n pé ńgbà tó sàn parí òní magrib òrùn wọ̀ náà làásọ kọ́ sàn sí kíni o ti lọ òru alẹ́ bẹ̀rẹ̀ wítìrì ọ̀sán ní kíni o òní sọ̀rọ̀ àtọ̀rọ̀ magrib. àmọ́ zuhuri wàlẹ̀ asiri wàlẹ̀ ìṣá mẹ́tẹ̀ẹ̀ta tó kù yìí zuhuri àti asiri àti ìṣá káwọn ti fi mọ́kàtà rákàtẹ́ ní rákàtẹ́ nílùú mọ́kàtẹ́lẹ̀ rákà méjì méjì lọ́jẹ́ walamma hajara nabi sallallahu alaihi wasallam utimmat nígbà tí alẹ́ sálám tọ́wọ́ àfẹ́rẹ́ àjọ lọ sí ìlú Madina utimmat arba'a raka'atin wọ́n bá pín amẹ́rẹ́ nìyẹn wọ́n bá sọ amẹ́tẹ̀ẹ̀ta yẹn bá sọ wọ́n di rákà mẹ́rin mẹ́rin kama fil hadith gẹ́gẹ́ bó ṣe wà nù hadith pé awwalu ma furidatis salah àkọ́kọ́ ìgbà tí wọ́n ṣe sọlá tó lọ́nà yà wọ́n ṣe ní raka'atayn raka'atayn wọ́n ṣe ní raka méjì méjì walamma hajara nabi sallallahu alaihi wasallam nígbà tí ó di sẹ́wọ́n sallallahu alaihi wasallam tọ́wáṣe ìjírọ́ kò ti mọ̀ sọ̀látò lẹ́hàbọ́r wọ́n wá ní kí àwọn ìrun ilé ẹni tí ń bẹ́ẹ́ lé tí ó ṣe ìrìnàjò kọ́ máa pé ní rákà mẹ́rin wọ́n bá kíyà sọ̀látò sáfàr bẹ́ẹ̀ ni sọ̀látò sáfàr wá wà ní méjì ìpìlẹ̀ hadith eléyìí ó wà nínú sọ̀híhù imaamu bukhari àti sọ̀híhù imaamu wa muslim àwọn onísọ̀hí pé rawahu shaykhani shaykhani lọ́gbàá wa rárá o ìmáàmù Bukhari àti tàlọ́gbà wa ìmáàmù Muslim. ha sọ̀hádà àbí ijma'i ahli al-ilm ilé yẹn wá pẹ̀lú ìfẹnukọ àwọn olùmọ̀ bẹ́ẹ̀ pé anna salata furidat bi Makkata wọ́n ṣe ìrun lọ́rùn àyàn nílùú Makka ni wa anna nabiyya sallam sallaha bi Makka anábì sì kírun Makka lakin ikhtalafu ṣùgbọ́n olùmọ̀ wa yà pa pé hal hiya furidat qabla al-hijra bi salati sinin ibi tí ìjìrà kọdún mẹ́ta ṣe náà ni wọ́n ṣe lọ́rùn àyàn àbí kèsì bẹ́ẹ̀ hàdà huwa rọ́ọ̀jẹ̀ eléyìí ló sì lọ́tẹ̀sùn ọ̀ kàmá zákàrọ̀ sheikh hona gẹ́gẹ́ bí olùmọ̀wá sheikh wa muhammad ibn abdul wahab rahimahullah ta'ala gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàyé rẹ̀ níbí báyìí. wọ́kìlá kọ́bílẹ̀ lè hijọ́ bí kọ́bílẹ̀ sí àwọn kan sọ pé ó kọjú mọ́nu tánibí ó ti hijọ́ ni Khadija ó ti kú Abu Talib ni ó ti kú ya Khadija wọn ni wòtí sàlàsì gbà yẹn radiyallahu ta'ala anha tọ́ wàkìlà àwọn kan sọ pé qabla al-hijrati bi sanati wahida wọn ni hijira kó odidi ọdún kan òní wàkìlà àwọn kan sọ pé bi sanati wa nisf ó gbọdún kan àtààbọ̀ òní lakinna ar-rajiha huwa ma dhakarahu shaykh ṣùgbọ́n ìtọ́ràn tẹ́tẹ́sùn wọn wọn náà ti ṣe kùsà pé ọdún mẹ́ta torí pé ńgbà tí ìyàwó Khadija kú tán radiyallahu ta'ala anha bí Abu Tọ́lìbù náà padà wá kú tó ti wí pé àdéhùn sọ́lá ìbànújẹ́ gbanú ọkàn rẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí. yá kó ní gbogbo nǹkan ti wá rí ìnira àwọn kèfèrí tó wá pọ̀ táwọn tó jẹ́ àwọn mùsùlùmí tó jẹ́ ọ̀lẹ tí wọ́n lágbára kó tó di pé hijira Ethiopia tàwọn sì ti Habasha ń ṣẹlẹ̀ so tí ọlá rẹ̀ ga jùlọ ó tún ṣe ọ̀padà dùn ànẹ́bí ní pẹ̀lú wàhálà tó bá pàdé tọ́ ìfù wọn ò jẹ́ kẹ́sẹ̀ rẹ̀ ọba lẹ̀ kọ́ ìkùtùn ilé padà tó pẹ̀lú gbogbo ẹ̀ ọlọ́run wá fi Isra wal Mi'raj ó fi ṣe tẹ́sílẹ̀ fún anabi ó fi dá lọ́kàn lé sallallahu alayhi wa alihi wa sallam tó jẹ́ pé wọ́n ní èyí tó tẹ̀sán jù òun náà ní ti Sheikh Muhammad ibn Abdul Wahhab rahimahullah ta'ala fi tí wọ́n sọ yẹn. bákan náà ìpè òun ni wọ́n sọ pé ó kọ́ ọdún wàhálì fúrìgọ̀ máa as-salati shay'un akhar ìjẹ́gbà sọ́lọ́wọ́n ọba ilé kí ọlá tó ń ṣe ìrun lọ́rùn yẹn fún anẹ́sùn sọ́lọ́m sọ́lọ́n tó ṣe nǹkan míì lọ́rùn yẹn fún papọ̀ mọ́ sọ́látù min arkanil islam nínú àwọn orígun islam hadha mahallu khilafin bayna al-ulama àyè tí yàpá wà lélẹ̀ láàrin àwọn tó ń jẹ́ olùmọ̀ minhum ìbẹnu ọmọ yẹrọ anna zakata furidat aydan bi makkata ìbẹnu ọ̀tọ̀ sọ fún zakat makkana lọ́lọ́n ti ṣe lọ́rùn yẹn wa innama buyinat ansabuha aw ansibatuha wa maqadiruha wa ahlu zakati fil madina ṣùgbọ́n lu madina tí wọ́n ti ní pé wọ́n ṣàlàyé gbèdéke rẹ̀ iye tí ó pè ní sọ́ọ̀bù rẹ̀ àti òǹtá yọjáde ń bẹ àtàwọn tá a yọ fún ní lu madina wọ́n ti ṣàlàyé àwọn kan sọ bẹ́ẹ̀ amma aslu fardiyatiha ṣùgbọ́n pílẹ̀ ìjọ́ràn yẹn rẹ̀ wọ́n fi Makkah wọ́n ní ìlú Makkah àwọn kan sọ bẹ́ẹ̀ náà wọ́n á lè rẹ̀

sóràtú màkìyà sí ni sóràtú sọ̀kalẹ̀ lu maka ni kó lo ha gbogbo ẹ̀ gbogbo ayé ayẹ gbogbo sóra ẹ̀ pátá maka ló sọ̀kalẹ̀ wọ̀kadàlẹ̀ kàfi kọ́ọ̀lì yìí bẹ́ẹ̀ náà níbi gbólóhùn ọlọ́sọ̀lọ́ sọ pé wàlẹ́dínà fi amúhálìhìm hakùn màlúù àtàwọn tó ṣe gbégbà tó ròyìn àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo nínú sọ́ọ̀tù lè máa yára rèé ọlọ́ni wàlẹ́dínà fi amúhálìhìm hakùn màlúù àtàwọn tó ṣe gbé ìwọ̀ tá a máa ń bẹ́nu nínú dúkìá wọn lè sá ìlì wọn a máa fẹ́ ni tó béèrè wọ́n lè máa fún ọmọ àti tí hánà rẹ̀. tọ́ àyà ìṣúra yìí ìyẹn suratu al-Ma'arij màkíyà lòun náà. والمراد بالحق المعلوم ندوب لرو pẹ̀lú wasiama oni azaka wa furidat asluha fi makkah ìpìlẹ̀ rẹ̀ wọ́n ṣe lọ́ranyàn ní ìlú Makkah ìpìlẹ̀ zaka wọ́n ní wọ́n sọ náà lọ́ranyàn ní ìlú ní ìlú Mẹ́kà láàkì ṣùgbọ́n bóyá náà ti tafasilu ha bil madinati hadha qawl tọ́ wọ́n ní ṣùgbọ́n àwọn àlàyé rẹ̀ ìbò ni ó tó ìbò ni ó dè ní zakóde kótó di pé ayọ̀ zaka lórí ẹ̀ bákan náà kí láyọ̀ ń bẹ̀ àwọn wo láti wá fún gbogbo yẹn wọ́n ní àlàyé rẹ̀ lọ́kàn wá ní ìlú ìlú Madina báwọn kan ti sọ ní ọ̀rọ̀ kan nìyẹn wal qawlu thani ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó wá òní pé wa huwa alladhi yadhharu min kalami sheikh wọ́dà olè tó hàn nínú ọ̀rọ̀ sheikh muhammad abdul wahab rahimahullah ta'ala níbí báyìí pé anna zakata innama furidat fil madina zaka wọn ti lọ́nà yẹn ní ìlú madina wala mi yóò fọdù fi makkata ṣùgbọ́n wọ́n ti lọ́nà yẹn ní ìlú makkata ghayru ruknu ghayru ruknu al-awwal yàtọ̀ ètò wọn kọ́ sí lọ́nà yẹn náà nílùú maka náà ní kíni o at-tawhid òun nìkan òun ni wọ́n ti lé ọ̀nà yẹn ṣáájú òun tó ní pẹ́ sọ láti wá dé táwọn sí àlókùn ìgbàanì táwọn sí orígun ẹlẹ́ẹ̀kejì. هذا ظاهر كلام eléyìí òun náà ní tọ́wọ́ hàn nínú ọ̀rọ̀ olùmọ̀ wa sheikh wa muhammad bin abdul wahab rahimahullahu ta'ala rahmatan wasi'a ọ̀rọ̀ tó hàn lọ́rọ̀ wà ní kí ọlọ́wọ́n bá kó wọlé agbára tó kó yẹ kó dà kó ṣe àánú fún èmi àti ẹnìkọ̀ọ̀kan wa. ní àlàyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn bàbá wa tí wọ́n béèrè bó tilẹ̀ jẹ́ pé àìsí rí wọn ṣùgbọ́n ká fi ọ̀rọ̀ yẹn ká fi kó àsìkò wa tó kù ká fi kó lẹ̀ ìbéèrè tí wọ́n béèrè níjẹjọ nípa at-tashahhud wípé wọ́n tó padà ń béèrè níta padà náà pé àwọn fẹ́ kálàyé yìí ó ṣe kí ni òkú kún dáadáa nípa wípé àní lílọ sí sọ́mà tánibí lọ sọ́mà wọ́n ní ànábì sallallahu alaihi wasallam níṣẹ́ lọ́jọ́ ẹni tó ṣe é pé ó béèrè báwo lòun ó ṣe kí ọlọ́run àti bí ó ṣe kí àwọn màláíkà tó àti báwọn náà ṣe dá padà fún wọn ní tá a gbọ́ náà ni pé káyà yìí tá à ń ṣe ìyẹn tẹ̀síábùdù yẹn láti Isra wal Miraj ní Ànábì sallallahu alaihi wasallam ti gbà wá àwọn máa ń gbọ́ tó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ bẹ́ẹ̀ pẹ̀tọ̀ kó tó di kó di ibi tó ní sọ̀lá tó ta wá máa máa ṣe nígbà tá à ń kírun tá à ń wí yẹn. àwọn afẹ́ mọ̀ padà yìí pé ṣé ìtàn yẹn ò rí bẹ́ẹ̀ ni àbórí bẹ́ẹ̀ sọ kí ọlọ́wọ́n bá kí ọba wa san bàbá náà kọ́ bá wa san wọ́n ní ẹ̀san olóore a rí i pé nípa yìí ní ojú kòkòrò lórí ẹ̀kọ́ ẹ̀sìn àti ní ojú kòkòrò láti máa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ òun náà ló fa tí wọ́n fi béèrè ìbéèrè sọ̀sẹ̀ kí wọ́n béèrè tún bí ọlọ́wọ́n bá tí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ kódà kọ́ bá wa san wọ́n ní ẹ̀san dáadáa èyí tí a lórí ọ̀rọ̀ tí wọ́n béèrè yìí òun náà ni ọ̀rọ̀ tó ṣe pé àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n sọ ní agbègbè yìí ọ̀rọ̀ tí wọ́n sọ gẹ́gẹ́ bí àwọn ìbéèrè tí wọ́n béèrè pàápàá jùlọ wọ́n béèrè lọ́wọ́ lajinatu da'imatu lil iftah wal buhur ní ìlú mọ́mílẹ́ta wọ́n béèrè lọ́wọ́ wọn nípa wípé ó ti gbajúmọ̀ dáadáa ìtàn wípé al-Isra wal Miraj. níbẹ̀ òun náà ni ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ló ti ṣe tashahud òun náà ló ti ṣe lọ́nà ẹ̀fọ́ anabi sallallahu alaihi wọn á béèrè pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ fún ọ́dà fún wọn là wá lọ́yẹ nítorí ọ̀rọ̀ ẹsẹ̀ kíni o ọgbàlẹ̀ gba òkè ó sì gba òkú ó sì gba ọ̀dà èyí tí wọ́n sọ kí ọlọ́run ọba kí ọ̀dà kó tó lé ní lóore òun náà pé yẹn kò pẹ̀lú ọ̀rọ̀ at-tashahhud Isra wal Mi'raj kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kí ni o tashahhud rárá igbe ìtàn yẹn nínú àwọn ìtàn táwọn èèyàn kọ tí wọ́n lọ́ mọ́ ni ó sì tọ́ ọyẹ gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tí sì máa ń gbọ́rọ̀ káàkiri kọ́ máa wádìí ọ̀fin tó tó ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn síwájú kó tó di pé yóò ṣe kí o síwájú kó tó di pé yóò máa tàn rárá ìpè kò ní í ṣe rárá ọ̀tọ̀ ní al-Isra ọ̀tọ̀ ní ọ̀rọ̀ àtẹ̀síàwòdù tó ṣe pé àfi níbi sọ̀láàtò. Ntí àfàwà Abdullahi ọmọ Mas'udin radiyallahu ta'ala anhu ntí wọ́n sọ wọn náà ni pé alámàní Rasulullah sallallahu alayhi wa sallam àtẹ̀síàwòdà anabi sallallahu alayhi wa sallam ọkọ mi ní àtẹ̀síàwòdù fi sọ̀lá níbi irun kama yu'allimuni surata min al-Qur'an gẹ́gẹ́ bí ṣe ń kọ́ mi ní sura nínú al-Qur'an. Ìsáfà nàbí náà sọ ṣẹṣẹ kí ni o? kò ṣe wá nìyẹn nígbà tó yẹ pé bí nọ́ọ̀sù ṣe wá nìyẹn wọn láti ẹ̀ bùkátà rárá láti pé káwá lọ fẹ́ nọ́ọ̀sù yẹn tayọ bó ṣe ṣe kíni bó ṣe wà ètò ṣe pé ọ̀rọ̀ tá à ń sọ yìí lọ́pọ̀lọpọ̀ bí yẹn bá tún jù sórí gọ́ọ̀gù náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí làwọn olùmọ̀ọ́sẹ̀ kíni o wọ́n ti sọ tipẹ́tipẹ́ wọ́n ti ti ṣe àwọn àlàyé rẹ̀ kalẹ̀ pé àwọn ọ̀rọ̀ yẹn àwọn èèyàn hún papọ̀ mọ́ra wọn ni pé ìgbà táwọn ẹbí wa gòkè tó débi Sidratul Muntaha ẹbí wa forí kalẹ̀ ìgbà yẹn wọn sọ pé at-tahiyyatu lillah was-salawatu wat-tayyibat wọn sọ fún ọmọlẹ́kà sọ pé assalamu alayka ayyuhan nabi wa rahmatullahi wa barakatuhu àtúnyẹ assalamu alayna wa ala ibadillahi salihin subhanallah tó wọ́n ní eléyìí kò ní ìpìlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àlìsọ́rọ́ wọ́n ní mìíràn ọjọ́ ara bó ti kọ́ ma nítorí ti eléyìí ó ń kálukú wa náà ká máa wo àwọn ọ̀rọ̀ wa àti àwọn ìtàn tó bá ní í ṣe pẹ̀lú rẹ̀ síwájú kó tó di fáàtì kí ni o á gbé jáde nítorí àti mọ́ kó àwọn ẹrú ọlọ́run láti mọ́ kó wọn sínú fitna àti nínú wàhálà àti ìdààmú tí wọ́n máa lérò pé nǹkan ìbẹ́nu ẹ̀sìn tó ti jẹ́ pé lásìkò yẹn nǹkan yóò ṣe kí ni o kò sí nínú ẹ̀sìn so àwọn nǹkan tí a rí òun náà nìyẹn ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀pọ̀ ṣùgbọ́n gbogbo ibi tọ́lọ̀ yẹn sẹ́ni padà sí ni pé ìtàn yẹn ò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ àtẹ̀ṣẹ́gbòdù bó ti wù kọ́ mọ́ òṣìṣẹ́ pé tọ̀ mùsùlùmí kọ́ máa ṣèwádìí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ dáadáa ẹni tí sì ń ṣèwádìí ọ̀rọ̀ ẹ̀sìn ó súnmọ́ kọ́ máa ti ẹ̀sẹ̀ bọ̀ sẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn kí ọlọ́run bá ti ọlá rẹ̀ ga jùlọ ó dàgbò sí àlùfín ìlàjẹ̀ nìkan kan wa sọ́lá lọ́wọ́ sọ́lá ìbéèrè. Naam. Wọ́n lè fi sọ̀rọ̀ àti ọ̀sán. àsọ pé wọn sọ pé sígà méjì síyàgò tàṣàbùbẹ ìṣẹyọ kan kẹsẹ méjì ṣùgbọ́n ìtọ́ jẹ́ ìtọ́ tó lálàáfíà jù òun náà ní sígá ti àfáwà abdullahi bin masoudin radiyallahu ta'ala anhu wa arda at-tahiyyatu lillah wa salawatu wa tayyibat assalamu alayka ayyuha an-nabi wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahi salihin shara la ilaha illa allah shara muhammadan abduhu wa rasuluhu. Serini. sẹ́kọ̀ tí afáwọn àbẹ̀lẹ̀ ọmọ àbáàtì náà ṣe kíni ó wà tẹ̀lómi náà wà so ṣùgbọ́n ìfi ìtọ́pọ̀ jù tó sì gbajúmọ̀ jù tó sì rinlẹ̀ jù tó lálàáfíà jù kó náà ta fáwọn àbẹ̀lẹ̀ ìgbóná Mas'udin radiyallahu ta'ala anhu wà lọ́wọ́ náà wọ́n lè kó sọ̀rọ̀. àwọn ọmọdé ìyàwó àyíṣà wọn bí ọlọ́ọ̀ tẹ́lẹ̀ ní àtàkpà kan nínú àwọn sùkàbà ìgbọ́ ọlọ́ọ̀ ìtàlá àríyìn màjùmáyìn wọn ní nígbà tí anabi sálàm bẹ́lá yìí làá máa ń lo tọ́mírù mọ̀kátọ́ mi fẹ́ sàlámù àlẹ́yìká ayú ànàbí. aláàfin ọlọ́wọ́n ọba kọ́ máa bá ìrì ànàbí wọn ní ṣùgbọ́n gbà tani sálàm ti kú láàrin wa ìṣẹ̀lẹ̀ àwa padà ń sọ fẹ́ sàlámù àlẹ́ ànàbí wọ́n eléyìí ihe n'ile dáadáa lọ́dọ̀ àwọn sàhábà pé ọwọ́ abẹ́ kò wọ́n sí bẹ́ẹ̀. àwọn olùmọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ nípa káàfù àsàlámù àlíkà ìlú àdàbí yẹn náà àwọn kan sọ pé kò túmọ̀ wípé káàfù yẹn tó tó kò túmọ̀ wípé ẹni tá sọ̀rọ̀ àwọn kan sì gbọ́ lórí yìí pé ó túmọ̀ rẹ o kò túmọ̀ rẹ ń gbọ́ ẹ pé náà sòtọ̀ wá sọ̀rẹ́ látọ̀dọ̀ ẹyí padà sí asàlámù alẹ nàbí ìṣòro lè bá àsìkò mu àti ìgbà wọn ní ká dúró lórí iná sùn lè pé asàlámù alẹ kà yọ nàbí wọn tó lọ wá sí àṣìkò wọn ní àwọn lè bọ ọkọ kàbalẹ lọ́dọ̀ àwọn tó asàlámù alẹ nàbí ṣùgbọ́n àwọn sábẹ bẹ lórí ẹbẹ àwọn sábẹ wà lórí asàlámù alẹ nàbí nínú wọn náà ní ìyàwó àyíṣà lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ àtàwọn tó tún jẹ ọkùnrin nínú àwọn sàhábà ìlú wọn lọ bọ ìtàn àlẹ yìí ẹ kí n bá yín wọ ọ̀rọ̀ yẹn nù hẹ́sìn náà muslim dọ̀dọ̀ àárín kan ṣe wọ́n sàwọn àlàyé àti kàwé kọjá lọ ní ní àlùkò àǹtí bèrè ní ìbàdàn ọkọ bèrè bèrè ọ̀rẹ́ wọn sọ̀rọ̀ látọ̀ yẹn náà. lọ́nà bí fagun ni. sẹ́ni léèké sí èméjì bẹ nípa ọ̀rọ̀ pé báyá ní mẹ́ta ìpè kìsà ìkan máa fàkọjágun púpọ̀ jù torí èrò àtòrí ìṣèlérí ìpàdé òròkó sínú òní ṣùgbọ́n wọn ọ̀fágun ọ̀fágun ìbí òrò pé ló dáhùn sọ pé ìṣẹ̀lẹ̀ láwùjọ wa yìí síbẹ̀ ìṣèlú rẹ̀ o olè má máa jágun tó bá wà sí kíní o báwa ṣe bá ṣe ń wò kó ṣe ẹ kórì ìgbọ́n ti bẹ́ẹ̀ ẹ lè rí kọjá pé irú ti wà ó náà wọ́n máa wá sí rárá o. ẹbí kí ni wọ́n kà sí tọ́jú ọmọ bíi wọ̀ṣẹ́ ṣe wọ́n bọ̀ ṣáà. irú àyàwó ní sọlá tó sọ èyí tí ì wọn rí bẹ́ẹ̀ náà. ayẹ yọkan subuhi la sọ̀rọ̀ rẹ̀ o sọláṣọ subuhi lè fi sọ o àkìlẹ́dẹ́ wọn lè lò ó wọn lè lo àwọn yẹn sẹ́ bọ́rọ̀ subuhi la sọ yìí pé yọ jagun yọ jagun ó dàbí ọ̀rọ̀ yìí pé àdéhùn máa ń parí sọláṣọ lásìkò kan sásìkò bíi tí wọ́n sàlàyé nípa bọ́lá àti sáàbù àsìkò èrò bíi subuhi tani sọlọ sọ pé ẹ kí àsùbà sí ẹ sí ilẹ̀ mọ́tẹ́ pátápátá inú ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ ni pé tó o bá ń kiri òru wọn fẹ́ kíkiri ara ogun débi ìpínlẹ̀ òru mọ́ ṣùgbọ́n tó yẹ pé tó o bó ṣe ríun náà tó a ti wọ àwọn tí ń bẹ lẹ́yìn wa kò wá gbọdọ̀ jẹ́ pé yọ wà lọ kúrú jù pẹ̀pẹ̀ dáǹkì ní àwọn sọ̀látù maghrib dáwà lọ́ máa kí ní sọ̀látù sọ̀bì rárá o ọlọ́ọ̀lẹ̀ débẹ̀ ọlọ́ọ̀lẹ̀ débẹ̀ ọ̀rọ̀ tí à ń sọ òní pé nínú tẹsán lè Muslim yẹn wọ́n sàlàyé pé gbólóhùn qala al-Hafiz ibn Hajar rahimahullah ta'ala hadhihi ziyada zahiruha annahum kanu yaqulun wọ́n ní wọ́n jẹ́ nítorí wọ́n máa sọ pé asalaamu alayka ayyuha nabi ìkáàfin ìṣẹ̀kọ́ pẹ̀lú káàfin yẹn fi hayati nabi sallallahu lójú ayé alẹ́ sọ́sọ́lá ọlọ́mọ àmà àti ànàbí sọ́sọ́lá nígbà tí ànàbí sọ́sọ́lá ń kú tààrọ̀ kó lè ṣètọ́ ọba wọ́n fi káàfù yẹn wọ́n yọ kó bẹ́ẹ̀ ọ̀dà kẹrù bí látọ̀lẹ̀ bí ibà wọ́n wá ń sọ pẹ̀lú àrọ́pò orúkọ ẹni tí ò sí bẹ́ẹ̀ ọ̀sọ́ọ̀rù yẹ kúrò ní ọba sókè sàlámù alẹ́ nàbí so wọ́n sọ gbólóhùn yẹn sàlámù alẹ́ nàbí kọ́lẹ̀ lẹ́lẹ́bàá ni rahmatulah ta'ala fi sípàtì sọ́lá wọn ni wọ́n kọ́ gbólóhùn afọwọ́ àti masudi sọ̀rọ̀ pé kúlínà asàlámù alẹ́ nàbí yaani àná sọ̀hábà tàwọ́sí ọlọ́wọ́ àní. nípa sábẹ́ wọ́n sọ fún àsọ̀fẹ́ asàlámù alẹ́ nàbí sanu yakulu na asàlámù alẹ́ka ayé nàbí fi tàṣàbùdì wà nàbí sọ̀sálàm hayyun ńgbà tá nàbí bẹ̀lá yìí máa ń pè asàlámù alẹ́ka ṣùgbọ́n ńgbà tá nàbí lọ bàlámà máa ta àjàlú àǹdálíkà wà kọ́ọ̀lù wọ́n sẹ́kù mi àwọn padà síbi asàlámù alẹ́ nàbí sojani ti tó wọn ni wàlá abúdá an yakuna dhalika bi tawqifin minhu sallallahu alayhi wa sallam wa yu'ayyiduhu anna aisha radiyallahu ta'ala anha كذلك كانت تعلمهم التشهد في الصلاة wọ́n ní wọ́n ti ń ṣe kọ́jẹ́ pé ní tó súnmọ́ ní kọ́jẹ́ pé báwọn tàbí ti ṣe ń kọ́jẹ́ pé pẹ̀lú èrè látọ̀dọ̀ àlẹ́ òkú sọ́dọ̀ lọ́wọ́ ti bẹ́ẹ̀. wọ́n ní tó tún lè fún ọ̀rọ̀ yẹn lọ́wọ́ òun náà ní pé yàwó tó bá ń fáwọn yẹn ń tẹ̀sà yóò sì kọ́ wọn yẹn asalaamu ala nabi ṣùgbọ́n táwọn kejì sọ náà lásán yẹn pé àwọn sọ pé àwọn kúfẹ́ kan dúró lórí asàlámù aláìka ìgbéra yìí àwọn sọ̀hábà mi lórí alẹ́ nàbí gẹ́gẹ́ bó jẹ́ pípìlẹ̀ ní kíní o asàlámù aláìka ayọ̀ nàbí ọlọ́run tààlà àlẹ́ ọ̀yọ́ sọ̀rọ̀. lásán yìí gbogbo sọláàtù là á kàtà yọbẹ tàbí sálámà náà. ńgbọ́ ọjọ́ pé ibi tẹ̀sán òun ni bóun ṣe rí ni ẹ̀rá kàbéjì lòun náà tẹ́lẹ̀ ẹ̀ sì fi sálámà náà ni táyà tẹ́ sálámà náà wọn lẹ́sìn gbogbo ẹ̀ tí ó rìn kalẹ̀ ẹ̀ gbé òun náà kalẹ̀ náà ni ẹ̀ sì táyà yín tó lẹ́yìn náà ẹ̀ sẹ̀ ṣe sọ̀látù ìgbọ̀nìyà lẹ́yìn sọlá tó Ibrahimiyya ẹ wà sọ fún níbi nǹkan mẹ́rin yẹn lẹ́yìn ìgbà tẹ bá tó wà sọ fún níbi nǹkan mẹ́rin ẹ tó ṣàdúrà pẹ̀lú tẹ bá fẹ́ so bẹ́ẹ̀bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àdúrà tó láti sọlá kó àfàwà bá bẹ̀rẹ̀ sí pé kọ́lá ti ọba ọjà àlẹ́ ọ̀nà ọmọ

àwọn ẹ̀jẹ̀ káfà àbóòdì káma tọ̀pá bọ̀ níta máa wò pé àbá àwọn bàbá rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní àbọ̀kàbí kọ́sì bàbá rẹ̀ ó láwọn ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ yóò ti mọ bọ́rọ̀ sí lọ àmọ́ ọlọ́run dára rẹ̀ náà wọn ò sì ní kí ìdílé tiwa má jẹ́ Thank you nàám tí o bá yàn ò clear ìbéèrè yẹn ó lọ́jú díẹ̀ ẹ̀ yo ah tó ẹ̀mi ọ̀ma nǹkan yẹn yé o tó ti báyìí ní ìsìn ńgbọ́ ọ̀jẹ́ pàdé sísílà ń wa ní gbogbo àwọn nǹkan tá a ti mi sọ̀ látù sáà tó máa béèrè yìí pé nígbà tí a fẹ́ gbọ́ sókè ṣé jìbìrì lọ sọ fún báyìí nígbà tá a fẹ́ ṣe báyìí ṣé jìbìrì lọ sọ fún pé wá ṣe báyìí nígbà tá a fẹ́ ṣe lé ṣé jìbìrì lọ sá wà ní kíláàsì ọlọ́run kọ́ àná ìṣọ̀sọ́lọ̀ ó ní ọlọ́run lóhun fún ní alukurani òun tún fún ní ìmí yóò fi ṣàlàyé rẹ̀ fún wa ó ti tó wa pé hadith àná ìṣọ̀sọ́lọ̀ ni ẹ̀ ṣé jìbìrì wá wí ṣé jìbìrì wá wá wí sáà níbi ti wí fún wa àti gbà pé ìní ọlọ́run ọba ilé ìṣọ̀lá yìí ètò àbàtiwárí jìbìrì lù báyìí àwọn ọba sọ pé já jìbìrì lù lánàá bí ọkọ la àwọn sọ pé ànígbà mọ tó tánàbí bíi ti lè sọ pé báyìí yẹn ṣe àti gbà pé látọ̀dọ̀ ọlọ́run ti wá tọ̀rọ̀ lọ ni wọ́n máa yán tẹ̀kọ̀ àyìnlẹ̀ hawa in huwa illa wahyu yuha bó ti jẹ́ nìyẹn tó tẹ́ bá ti fẹ́ sọ tẹ́ bá tún lọ ń tì pàbọ̀ pé jìbìrì lù ẹ̀ sọ lọ wá àjẹpẹ́ tá a bá ní jìbìrì lù ọ̀ yọ padà tún lọ di mọ́síhàbí ibú fún àwọn míì bẹ́ẹ̀ sì ni kìí ṣe pé gbogbo ntọ́lọ́run fẹ́ bá ní sọ́lọ́m sọ ló ń lo jìbìrìlù ní wàásù pọ̀ kìí ṣe bẹ́ẹ̀ ṣe ṣe rí nìyẹn Allah ta'ala àlẹ́ fún wa. Now. ń lò bẹ́ẹ̀ o ń lò bẹ́ẹ̀ o. sẹ́rí ẹ má jà máa bára lásìkò lórí ọ̀rọ̀ àdánù ti bẹ lórí fóònù wa àìmí máa ń sọ lọ́pọ̀lọpọ̀ wípé kí ni sẹ̀rí àgbékalẹ̀ tá a ti wo ti sẹ̀rí àgbékalẹ̀ ti sẹ̀rí àgbékalẹ̀ nìpínlẹ̀ o sẹ̀rí ẹja máa gbà yí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí yo yóò fún wa ní zamani yóò kàrà mú àsìkò tó súnmọ́ fún wa jù òun ni láti fi máa gbèdéke tó ni pé sáàdà gbogbo ọkàn àti ara wa sáàdà dé tó bá ṣe déédéé pẹ̀lú tí wọ́n ní àwòrán ẹ̀sìn àgbà gbogbo ṣe rí nù èyí tí ó ṣe déédéé pẹ̀lú rẹ̀ àmọ́ tí wọ́n ní ká ṣe kí ni o ká ló nu ẹ̀sìn tó bá yẹ a fẹ́ bí báyìí ní ìpínlẹ̀ lọ méjèèjì yẹn lọ́dọ̀ tiwa yọ hàn kò sí ha so ìdí tí ó fi hàn ó ní pé ńgbà tá a ti mọ bí wọ́n ṣe lóòjì ṣe lè yí ìwọ lójúmọ́ tó bá dọjọ́ kan mú igi kó fi bọ́lẹ̀ kó wo bí tí òjì yẹn dé nígbà tí sọlá tó láásìrì tó dé kó wo kó wo kó wo bó ṣe rí kó wọn kó fi kó dájú gulẹ̀ kó gbé àkóso ìdílé rẹ̀ báyìí tọ́ba àtijọ́ kejì kó wò gbàtí fóònù rẹ̀ ọ sọ pé sọ̀lá sọ̀lá sí ní sekínì ọ̀wọ́lé lẹ́yìn náà máa wo magrib máa wò gbà tó ń kó gbà tí ó tó sọ fún fóònù sekínì òun ti wọ̀ ọ yàtọ̀tọ̀ síra wọn. lẹ́yìn náà ni pé ṣé bá a mọ̀ pé method of calculation yẹn ọ yàtọ̀tọ̀ síra wọn ó tó bí mẹ́fà ní méje ń bẹ̀ èwo ni wọ́n lò tó sọ pé gbà kan lọ wọlé èwo lèmi lò tó sọ pé gbà kan lọ wọlé azọfọ akpé society north America ti àlàó olùmọ̀fẹ́ sọ̀rọ̀ rẹ̀ pọ̀ jù pàápàá jùlọ tó pé múnẹ sábà rẹ̀ súnmọ́ gán pẹ̀lú ọ̀rọ̀ sọlá tó fàjì tá a bá wò kò lè jẹ twenty tó ní twenty lọ́dọ̀ ni. kí ni sọ kí ni method of calculation ti ẹ màá mà ní nǹkan tó máa sọ yẹn njẹ ọba kò lè sọ fún wa pé bákan afẹ́kẹ́ kọ́kọ́ mọ method of calculation ẹ wò ó ń bẹ́ẹ̀ fi settings ẹ bá tó wọn bí settings ahan ìgbà yẹn lẹ́tọ̀ lè sọ pé ilé ìbáyìí títí báyìí ni tó bó ṣe rí nìyẹn téèyàn ọba yìí ti mọ èèyàn ní sọ lọ́sọ̀ ara rẹ̀ tó níbí báyìí ní ìsìn lọ́dọ̀ tèmi ọ sọ pé eight oh seven eight oh seven ẹ lọ method of calculation yìí ní ìgbìlẹ̀ yìí lò kí ló ń gbé wá. ẹ lọ wo ọyá gbé sí north america ẹ̀fọ́ yẹn tó gbé ọkàn tó ṣe rí nìyẹn lọ lé lórí wọn nìyẹn ká máa bára fa àwọn ká ṣe kíni o ká bára wa fa tó wà ń bí Allah subhanahu wa ta'ala ọlọ́run kó sọ̀rọ̀ nítorí àtẹnìkọ̀ kan wa وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله إن شاء الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك